bàbá mo rọwọ́ rẹ nínú ayé mi ayé mi dára ò mo wá dúpẹ́ ilé tí mo kọ́ àtọwọ́ rẹ ni ọmọ tí mo ní kò má ìṣẹ́yìn rẹ olúwa ee bàbá mo rọwọ́ rẹ nínú ayé mi ayé mi dára ò mo wá dúpẹ́ ago nílé ago lóko ago lọ́nà ago fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tí ọlọ́run bá ti fún yín ní àǹfààní láti máa wo ètò Miliki Express títọ́jọ́ tòní yìí mo kí yín káàbọ̀ mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo tún wá kí yín tológo tológo ẹ káàbọ̀ sí orí ètò Miliki Express níbi tó jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa àwọn gbajúgbajà òṣèré wa ní bíbá ẹlẹ́sìnmá ní àǹfààní láti máa gbọ́ wọn. ṣé mo bí mo ṣe máa ń ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ abala ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà gbogbo rẹ̀ ni mo ti lọ yàn mo ti lọ fetí filẹ̀ fimú filẹ̀ mo ti tún lọ yan àwọn ìròyìn tó yọrantí àwọn ìròyìn tó yí láta àwọn ìròyìn tó kì bọ́bọ́ tí mo máa mú wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́nìí abala ìgbéyẹ̀wò ìgbésí ayé gbajúmọ̀ òṣèré kan náà ó wà ń kalẹ̀ à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí èèyàn bá wá nǹkan fìdílé abala kí ló ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára níbi ẹ ti máa rí àǹfààní láti máa rí àwọn fọ́nrán lọ́lọ́kan òjọ̀kan tí àwọn gbajúgbajà òṣèré wa tó máa ń jù sí orí ẹ̀rọ ayélujára abala yẹn náà ó wà níkàlẹ̀ ẹ̀yẹ́ lólùfẹ́ wa ẹ bá wá nǹkan fìdílé nítorí pé wọ́n tún ṣèlérí fún yín wípé ètò tèní yìí ẹ̀ ẹ̀ ó máa dùn ni ó máa dùn bí oyin wọ́n ní yúgbáyúgbà là ń gbóyin ètò tèní ó máa dùn bí oyin ni èmi ló ṣèlérí fún yín níbẹ̀ nítorí pé ìdárayá yín òun ló jẹ èmi olúwa tóyìn òkìlógún tọ̀ fún gbogbo àǹfààní gbogbo àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀lé ètò yìí fún ìgbà àkọ́kọ́ orúkọ tèmi ò yí padà orúkọ mi náà ni olúwa tóyìn òkì bẹ́ẹ̀ ni o àwọn kan ló wò mí sùsùn wọ́n wá fi àmì ẹ̀yẹ ìyálájẹ tíátà wọ́n á fi ta mí lọ́rẹ pé hmm, ẹgbà nítorí pé gbogbo nǹkan tí mò ń ṣe ní orí amóhùnmáwòrán ó jọmọ́ iṣẹ́ ti àwọn kí a máa gbárùkù ti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀ka tíátà wa ni wọ́n fi ìyálájẹ tíátà wọ́n fi tẹ̀mí nídìí báyìí pé ó yá Olúwatóyìn kí gbà ẹ tẹ bá pè mí ní ìyá alájẹ tíátà kò séwọ̀ ń bẹ̀ tẹ bá tún pè mí ní olúwa tóyè òkí kò séwọ̀ ń bẹ̀ ẹ tẹ bá tún pè mí ní ọmọ okun kò séwọ̀ ń bẹ̀ tẹ bá tún pè mí ní ọmọ ògidì ẹ̀là kò sí èèwọ̀ níbẹ̀ tó orúkọ tèmi ò yí padà olúwa tóyè òkí ni orúkọ tèmi ọmọ wọn lógidì ọmọ wọn lókóró ọmọ ẹlẹ́mu mọ̀jáyé ọmọ rẹ́rùnrẹ́rùn àmì epo yọrùnù ọmọ òkálẹ́dùrọ̀ bẹ́ṣu ọmọ bàbá ìṣolójó líkalíka ọmọ alálẹ́ lìsọkọ ọmọ akìkọ́kọ lìsọkọ ọmọ alùbú omi méjì ọ̀kan jẹ́ ọmọlù ọ̀kan jẹ́ ìhàgí ọmọ bàbá ìṣolójo líkalíka ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò Miliki Express ẹ bá wá nǹkan fìdílé nítorí pé ètò tèmi yìí ẹ máa gbádùn rẹ̀ ni níbikíbi tí ẹ bá ti ń wò wá yálà níbi iṣẹ́ yín ni yálà nílé ni o gbogbo ẹ̀yin tó wà níwájú amóhùnmáwòrán yín ẹ má lọ kankan ẹ bá wa jẹ gbádùn ètò yìí tẹ́ bá tiẹ̀ sọ pé à á ti ń jáde ńlé o a ti ń lọ síbi òwò wa ẹ̀yin lórí fóònù yín ẹ kàn bá wa download the Times app níbẹ̀ ni ẹ ó ti tẹ Orísun jáde ẹ ó dẹ̀ máa gbádùn ètò yìí lọ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni òkìdẹ́ ṣe pé ó sówó kan ó tún máa yọ pé ẹ máa tún sanwó kan lọ́tọ̀ rárára o inú déta yín náà lẹ́tí máa máa wo ètò Miliki Express lọ. ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ nílùú mi tó bá fẹ́ kí ni wá ní okun o ṣàlàfíà kẹ̀rà kábí ṣe rí ẹ kú dédé àsìkò yìí kí ètò kan tó tún máa tẹ̀síwájú ẹ jẹ́ lọ gbé bọ́dì wá náà ká lọ gbẹ́sẹ̀ wá ńlẹ̀ ṣé mọ̀ pé inú ọdún tuntun la ìwà ẹ má jẹ́ kí nǹkan kan kó dà yín láàmú kẹsàn pé inú ọdún tuntun a sì ń sanwó iléèwé ọmọ a sì ń sanwó ilé ẹ wo ẹ̀yin ẹ wá nǹkan ṣe ni tẹ bá ti ń ṣiṣẹ́ yín lọ eléyìí tó kù ìbùkún ọlọ́run ẹ ẹ fìyẹn fún ọlọ́run ọlọ́run máa fàlùbáràkà sí gbogbo nǹkan tí ẹ ń ṣe ṣùgbọ́n náà o ẹ má gbàgbé láti máa ṣe kíni o láti máa mílíkì lóòrèkóòrè ẹ jẹ́ ká lọ mílíkì pẹ̀lú orin Naira Marley tí wọ́n pè ní tẹ́ṣúmọ́lẹ̀ à ẹ káàbọ̀ padà sí orí ètò Miliki Express ètò tó ń ṣe kí ni ètò tó ń miliki ní orí ètò Miliki Express lẹ ṣì wà pẹ̀lú èmi olólùfẹ́ yín Olúwatóyìn Òkí ẹ mọ lérò pé ẹ gbogbo yín ò gẹ́ mo ṣe sọ fún yín ọ̀rọ̀ yànjú tí mo gbà yín lẹ́ẹ̀kan pé gbogbo bẹ ṣe ń ṣiṣẹ́ ẹ fi ìbùkún yẹn tẹ́ rò pé owó máa wọlé ẹ fi yẹn sílẹ̀ fún Ọlọ́run kẹ́yìn kó máa ṣiṣẹ́ lọ Ọlọ́run á dẹ̀ máa fi ìbùkún sí mo lérò pé ẹ ti jẹ̀gbádùn orin Naira Marley níbi tí a ti ṣe kí ni o àti tẹ èṣù mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni o ẹ nínú iṣẹ́ wa ká tẹ èṣù mọ́lẹ̀ níbi oko wa ibi òwò wa ká tẹ èṣù mọ́lẹ̀ ẹ̀yin tó ń lọ sóko náà kò séwọ̀ ń bẹ ẹ̀yin náà ẹ tẹ èṣù mọ́lẹ̀ ni. ẹ káàbọ̀ lẹ́kọ̀ọ́ sí eré ètò Miliki Express la wà ẹ bá wa gbà ẹ bá wa tù wo gbogbo nǹkan tí mo ti lọ kójọ fún ìgbàládùn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lénìí ẹ jẹ́ lùwẹ̀ ní orí ètò agbami miliki express lọ́wọ́lọ́wọ́ báyìí abala àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li nínú ẹ̀ka tíátà ló kù báyìí àwọn ìròyìn tí mo ti lọ yàn lọ́lọ́kan òjọ̀kan àwọn ìròyìn ẹ̀ tó gbátamẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ẹ̀ka tíátà wa òní mo ti lọ mú wá sí etí òní mo fẹ́ mú wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn abala ìròyìn à ń bọ̀. ẹ káàbọ̀ sí abala ìròyìn tó ń gbóná fẹlifẹli ní ẹ̀ka tíátà gbajúmọ̀ òṣèré yomi fábíyì ti pariwo síta lórí ẹ̀rọ ayélujára nípa àwọn ọ̀rọ̀ rúnrún kan tí ó jẹ́ irọ́ tí kò sì fìdí múlẹ̀ tí àwọn oníròyìn lórí ẹ̀rọ ayélujára ti gbé jáde nípa àwọn ọmọ olóògbé aisha abimbola àwọn oníròyìn yìí ti sọ wípé gbajúmọ̀ òṣèré lọ́lá àlàó tí ó jẹ́ bí ìyá fún àwọn ọmọ olóògbé aisha abimbola kò tọ́jú àwọn ọmọ náà dáadáa òṣèré yomi fabiyi ti jáde láti fi rẹ̀ múlẹ̀ wípé irọ́ gbáko ni ẹ̀sùn yìí o nítorí pé àwọn lọ sí ìlú canada tí wọ́n sì bẹ àwọn ọmọ náà wò láì sọ fún wọn tẹ́lẹ̀ wọ́n ní inú àwọn ọmọ náà dùn gidi gan láti rí wọn wọ́n dẹ̀ sọ wípé gbajúmọ̀ òṣèré lọ́lá àlàó tí ó jẹ́ bí ìyá fún wọn ó ń tọ́jú wọn dáradára pàápàá jùlọ wọ́n ní àwọn àwòrán àwọn ọmọ aisha abimbola ni ó wà káàkiri lára ògiri ilé lọ́lá àlàó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ̀ wọ́n ní ìlú Canada ti jáde láti sọ pé irọ́ gbáko ni àwọn oníròyìn yìí ń sọ o wọ́n ti gba àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára lámọ̀ràn kí wọ́n dẹ́kun àti gbé ìròyìn tí kò fìdí múlẹ̀ jáde nítorí òkìkí tí kò níyì. àwọn gbajúmọ̀ òṣèré kan ló ń yayọ̀ pé àwọn tó ń tẹ̀lé wọn lórí ẹ̀rọ ayélujára ti Instagram ti lé sí i o. àwọn bíi Victoria Kọ́láwọlé wọ́n jáde lórí ẹ̀rọ ayélujára láti dúpẹ́ pé àwọn followers wọn ti pé five hundred thousand. ẹnì kejì ni gbajúmọ̀ òṣèré ti ẹ̀ka tíátà ti òyìnbó Rita Dominic wọ́n dúpẹ́ pé àwọn followers wọn ti di six point one million followers. ẹnì kẹta ni òṣèré ti ẹ̀ka tíátà yorùbá ayọ̀bámi oyinkan tí àwọn olólùfẹ́ wọn pè ní oyita ni wọ́n dúpẹ́ pé wọ́n ti rí àmì ìdánimọ̀ lórí ẹ̀rọ ayélujára ti instagram ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní verification ẹnì kẹrin tí ó jẹ́ moyo lawal ti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ wọn pé wọ́n ti ní one million followers. ìròyìn ti tẹ̀ wá létí wípé gbajúmọ̀ òṣèré ti ẹ̀ka tíátà ti òyìnbó nígbà kan rí Ernest Asuzu ń tọrọ fún owó àti ìrànlọ́wọ́ ní Èkó láìpẹ́ yìí ni àwọn kan rí wọn ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń tọrọ tí wọ́n dẹ̀ gbé fọ́nrán náà jáde lórí ẹ̀rọ ayélujára àwọn ìgbìmọ̀ aṣojú Actors Guild of Nigeria ti ìpínlẹ̀ Èkó ti ṣe ìwádìí sí ọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ rí wípé òótọ́ ni òṣèré Ernest Asuzu ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn stroke fún ọdún pípẹ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn ti ná gbogbo owó wọn tán ìdí rẹ̀ ni àwọn ṣe ń tọrọ àwọn olúkálùkù nínú ẹgbẹ́ Actors Guild of Nigeria wọ́n ti gba account number wọn tí wọ́n dẹ̀ ti ń fowó ránṣẹ́ sí wọn láti lè ràn wọ́n lọ́wọ́ ìtàn arákùnrin yìí ti fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye lórí ẹ̀rọ ayélujára tí wọ́n dẹ̀ ti rí ẹ̀kọ́ pàtàkì kọ́ níbẹ̀ ìyẹn ni wípé nígbà tí òkìkí bá ń tàn tí owó dẹ̀ ń wọlé kí àwọn òṣèré wa ní àṣà àti fowó pamọ́ tàbí kí wọ́n ní òwò mìíràn tí ó mú owó wọlé a gbàdúrà kí ọlọ́run fún wọn ní àlàáfíà o àgbà òṣèré ti ẹ̀ka tíátà ti yorùbá màmá wa ìdòwú phillips tí àwọn olólùfẹ́ wọn ń pè ní mama rainbow ti gbé fọ́nrán kan jáde lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti gba àwọn obìnrin ní àmọ̀ràn wọ́n sọ pé kí gbogbo ọ̀dọ́mọdé obìnrin kọjú mọ́ iṣẹ́ wọn kí wọ́n má ṣe gbọ́kànlé ọkùnrin kankan fún àtijẹ àti àtimú wọn. wọ́n ní láti ìgbà tí àwọn ti pàdánù ọkọ wọn wọn kò fi àyè gba ọkùnrin kankan ṣùgbọ́n àwọn tẹra mọ́ iṣẹ́ wọn ni o. wọ́n ní ìgbésẹ̀ yìí ló lè jẹ́ kí obìnrin gbé igbá orókè. mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn àwọn ìròyìn tó ń gbóná fẹlifẹli ní ẹ̀ka tíátà ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki bẹ́ẹ̀ ni o mo lérò pé ẹ ti Miliki sí orin Burna Boy tí wọ́n pè ní Anybody lọ́wọ́lọ́wọ́ báyìí abala ìgbéyẹ̀wò ìgbésí ayé gbajúmọ̀ òṣèré kan òun ló kù báyìí up close and personal ẹ ṣe mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ màá tún lọ mú gbajúmọ̀ kan á tún ṣe ìtàn nípa ìgbésí ayé wọn ta ni mo tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí ní mi ní sọ fún yín gbajúmọ̀ òṣèré kan tó yẹ pé wọ́n ń gbóná fẹlifẹli nínú ẹ̀ka tíátà ti yorùbá wọ́n máa ń ṣe iṣẹ́ òyìnbó díẹ̀díẹ̀ náà ṣùgbọ́n ti yorùbá ni ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ìtàn nípa wọn à ń bọ̀. ẹ káàbọ̀ sí abala up close and personal gbajúmọ̀ òṣèré tí mo fẹ́ ṣe ìgbéyẹ̀wò ìgbésí ayé wọn lónìí ní ọdúnládé adékọlá abígbajúmọ̀ òṣèré ọdúnládé adékọ́lá ní thirty first of december nineteen seventy six wọ́n jẹ́ ọmọ bíbí ìlú ọ̀tún ní ìpínlẹ̀ èkìtì ṣùgbọ́n a bí wọn ní ìpínlẹ̀ ògùn ní ìlú abẹ́òkúta ọdúnládé adékọ́lá jẹ́ òṣèré olùdarí olóòtú àti akọrin a bí wọn sínú ìdílé pásítọ̀ àti díákónì adékọ́lá wọ́n bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ ní st john rcm primary school ní ìlú abẹ́òkúta wọ́n jáde girama láti st peter's college ní abẹ́òkúta láti ibẹ̀ wọ́n lọ sí iléèwé gíga ti moshood abiola polytechnic ní abẹ́òkúta tí wọ́n dẹ̀ jáde pẹ̀lú national diploma certificate. wọ́n lọ sí iléèwé gíga ti university of lagos níbi tí wọ́n ti jáde pẹ̀lú degree nínú business administration ọdúnládé adékọlá ti ní ìyàwó tí orúkọ wọn ń jẹ́ ruth abọ́sẹ̀dé adékọlá tí ọlọ́run dẹ̀ ti fi àwọn ọmọ táwọn lọ́rẹ wọ́n ní ilé-iṣẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ ọdúnládé adékọlá films production wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò jáde bíi adébáyọ̀ àrẹ̀mú tí ó tayọ láàrin àwọn tó kù wọ́n bẹ̀rẹ̀ eré ṣíṣe láti ọmọdé láti inú ilé ìjọsìn níbi tí wọ́n ti fi hàn wípé àwọn nífẹ̀ẹ́ sí eré ṣíṣe. Ní ọdún 1996, wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ ANTP lábẹ́ olùdarí òṣèré àti olóòtú Ìṣọ̀lá Dúrójayé tí wọ́n dẹ̀ ń pe ìnagijẹ wọn ní Alásàrì. Wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ bíi Best Actor in Yorùbá láti African Movie Academic Awards ní ọdún 2014. Best Actor of the Year láti City People Entertainment Awards ní ọdún 2011 Best Actor in Yorùbá láti City People Entertainment Awards ní ọdún 2014 Best Actor in Leading Role láti City People's Entertainment Award ní ọdún 2015 Best Actor of the Year láti Africa Magic Viewers Choice Award ní ọdún 2015 wọ́n ti jáde nínú ọ̀pọ̀lọpọ̀ eré wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ eré náà jáde lára wọn ní ọmọ colonel arọ́ba sunday dagboru monday ọmọ àdúgbò taxi driver ọkọ̀ aṣẹ́wó àdúrà the vendor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní ọdún 2015 wọ́n bẹ̀rẹ̀ orin kíkọ náà ọdúnládé adékọlá